rẹ̀ ní udawa bushra ètò tí ó ń kọ́ni nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn ẹ̀kọ́ òye ìmọ̀ àti òfin ẹ̀sìn àsìnlá alislam láti ẹnu àwọn olùkọ́ wa dr sharafudin gbadebo olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ti almadina center tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ògbómọ̀ṣọ́ ẹ máa bá wa ká lọ. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. jẹ́ kí ni ìdájọ́ sọ́láàtù lèmáàmù tó ṣe pé ó síwájú àwọn èèyàn sí sọ́láà tó ń tẹ̀gbìn lára rẹ̀ ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni pé lèmáàmù ọ̀mà pẹ́ gbìn bẹ́ẹ̀ lára o ọkàn sàlùwàlá ni ó sì sàlùwàlá ọgbẹ́ wọ̀ kò mọ̀ pé gbẹ̀ǹbẹ̀ lára sọ òun kò mọ̀ pé tọ̀tì yóò ńlá sọ ìmáàmù wa wọ sọ́láàtì tó sì fi ṣe Allahu akbar tó fi sálámà ọlọ́run ọ̀bọ̀ òkú kọ́ máa pípẹ́ gbẹ̀ǹdẹ̀ lárò ọlọ́run sì pé kẹ́nìkan nínú jama kọ́tajú kan kó rè dípò pápẹ́ wọn ta lólobó wọ́n fi wá parí sọ́láàtì wọ́n ti wá parí tán ìmáàmù wa wọ́n á fẹ́ bẹ́wù lẹ́gbà tó délé ibi títí mú ẹ̀wù kọjá ní agbọ́n mú rẹ̀ lórí pé ń bọ́ọ̀lẹ̀ tó ti gbóòórùn gbẹ̀ ìmáàmù wa ṣèwádìí ló wá rí pé ah ìgbẹ́ ń bẹ ní ara sòun. So ìgbẹ́ ń bẹ lára sọ hàn bóun wá ní bóun láti pè dájọ́ sọ láti eléyìí nígbà tó ṣe pé lè má mú ọ̀mà ṣáájú kó tó di kọ́ parí sọ láti àsìkò tí ń bẹ́wù sí ńgbà tó délé ọlọ́run ọba ní kọ́ máa pé gbẹ̀ ń bẹ lára lábẹ́ òfin ọlọ́run ọba wa nígbà tó ti ṣe pé lè má mú ọ̀mà wọ́n ti parí sọ láti kó tó mọ̀ pé gbẹ̀ ń bẹ lára òun ẹ̀gbìn lòún gbé sí sọ láti sọ láti wọn lálàáfíà sọ láti wọn lálàáfíà nítorí pé kò máàmà kò máàmà tó bá ti pọ́ máàmà ni ọ̀rọ̀ bá tún jẹ́ nǹkan mi. ọ̀dà báwo wá ni tó bá ti pé ìgbà tó ń bá sọ láti lọ ẹni ìdìmọ́mù mà pípé ìgbẹ́ mà ti yíyọ̀ ńlá sọ torí pé ń sá ń gbóòórùn fíkàfíkà ni ìgbẹ́ ń bẹ lára sọ òun yìí báyìí tó bá ti pọ̀ rọ ìmọ̀mù lọ́rùn láti bọ́ aṣọ yẹn kú lọ́rùn bí ká pé bùbá àti sọ́rọ̀ òun náà ní máàmù ńlọ́wọ́ wàá bọ́ sọ̀rọ̀ rẹ lẹ̀ torí ara sọrọ kò sí ní tó burú ń yọ yọ sọ sí jìnnàjìnnà máa bá sọ láti rẹ lọ kò sí ní tó sọ láti rẹ àmọ́ tó bá jẹ́ kò lè yẹn bí bùbá iná ìgbẹ́ yìí wà bùbá àti sòkòtò ló sì kò wọ àwọ̀tẹ́lẹ̀ kankan sí ìsàlẹ̀ bùbá rẹ̀ tó wọ̀ kò sí kí ó sì bọ́ bùbá kúrò lọ́rùn sísọ láti ọ̀la láti àmì nítorí tó bá ṣe bẹ́ẹ̀ ó ti bọ́ òhò nù àjẹpẹ́ ní tílé máa mọ̀ ó ṣe ń bì báyìí òun náà ni pé yóò fi àyè sọ láti sílẹ̀ yóò fẹ́ lómìn síwájú kó máa bá sọ láti lọ fáwọn èèyàn yóò fẹ́ lómìn sílẹ̀ kó máa bá sọ láti lọ fáwọn èèyàn tó bá sì fi wọ́n sílẹ̀ kí parí tiẹ̀ lónìí kò sí ní tó burú bẹ́ẹ̀ torí rẹ̀ eléyìí jẹ́ bí ìmáàmù ṣe tún sọ láti àwọn jàmáà ṣe títí ọba ṣe tún ṣe pẹ̀lú tiwọn kò sì ní jẹ́ kí tiwọn bàjẹ́ mọ́ lọ́wọ́ tó bá yà ṣẹlẹ̀ pé lè má mú ti mà lórí sọ láti yìí ipò ẹ̀gbìn máa ń bẹ lára ọ̀hún ẹ̀gbìn yìí sì ni bàbá yìí ẹni fi ń bá sọ láti lọ kò tí ẹ̀ pé òun ò fi sọ láti lẹ̀ kó òun fẹ́ lomi ìṣíwájú kó máa bá sọ láti lọ ó lóun ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ẹ̀gbìn ẹ̀gbìn lòun ìparí rẹ̀ tọ̀ tílé máa ń bá ti bá wọn àjẹkù ti ṣàkóbá o ó wá ti àkóbá kò sí fúnra rẹ̀ lásán o ó ti ṣàkóbá fún sọ láti àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ ó ti ṣàkóbá fún sọ láti àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ náà ni táwọn náà bá mọ̀ pé gbìndẹ̀ lára rẹ̀ tí wọ́n tún fi mí màsáláìmà wọ́n tún tò lẹ́yìn rẹ̀ síbẹ̀síbẹ̀ àwọn náà ti kó bá sọ láti wọn wáyé o tá a bá bẹ àwọn èèyàn kan wò níbì àbí nílé wọn àbí láyè tí wọ́n wà àbí mọ́sálásí kan ìṣe lọ́yọ̀ kọjá pé àwọn ẹni tá a bẹ̀wò náà ni ó ṣe lè má mú lásìkò sọ láti bá tó àwọn ẹni tá a bẹ̀wò ni ó ṣe lè má mú lásìkò sọ láti bá tó ká kéèsì o torí pẹ́ lómi ìgbéraga ń láàmú gbàjẹ́ tí ò bá ti ní jòun ni ó ṣe lè má mú kò ní ṣe sọ láti kọ́dà tó fi dórí sọ láti lùdùmọ̀ à tó bá ti mọ̀ pọ̀ ni wọ́n fi ṣe lè má mú lọ́yà dùn lé ni

so wàlẹ́ yẹ ọmọ rọ́jùlọ rọ́jùlọ fi ìbẹ̀ ìtẹ̀ bẹ́ẹ̀ làdí ti sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ ṣe lè máàmù fẹ́lòmíì nínú ilé tẹlòmíì hẹ́n ò gbọ́dọ̀ ṣe lè máàmù fún àyàfi tó bá yọ̀ǹda fún ọ tó bá yọ̀ǹda fún ọ pé àìwọ ah, gẹ́gẹ́ bí olùkọ́ òun àìwọ ah, gẹ́gẹ́ bí olùmọ̀ òun àìwọ ah, gẹ́gẹ́ bí aṣíwájú ẹsẹ̀ lè máàmù so pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ló fi lè bọ́ síwájú àmọ́ ìjẹ́bẹ̀ ilé tiẹ̀ lẹ ilé rẹ̀ òun ó sì lè máàmù bẹ́ẹ̀ so kásàkíyèsí agbọ̀n abẹ wàyí o ǹjẹ́ gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe síwájú tá a bá gbàgbé a ti sọ ike sáfù alákọ̀ọ́kọ́ tẹ́ àló ńlọlọ́lá jù àníyéwì àníyéwì nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láwùjọ tiwa wọ́n máa fi léyìí ra rẹ̀ báyà wọn mọ̀ ń pa rẹ̀ báyà sì mọ̀ ń pa rẹ̀ wọ́n fi sí pàlàbà rẹ̀ àbẹ́rù máa bá wọn àbẹ́rù máa bá wọn pé àbá lọ lọ sí sáfù alákọ̀ọ́kọ́ kíni bẹ́ẹ̀nbẹ́ sẹ́rù ti ń bọ̀ àlọ́lá ń bẹ́ẹ̀nbẹ́ má sáfún ọ̀la ń bẹ́ẹ̀nbẹ́ ọlọ́lá ju sáfún ẹlẹ́ẹ̀kejì lọ sáfún ẹlẹ́ẹ̀kejì lọ́lá ju ẹlẹ́ẹ̀kẹta lọ ẹlẹ́ẹ̀kẹta lọ́lá ju ẹlẹ́ẹ̀kẹrin lọ sálákọ̀ọ́kọ́ lọ́la yẹ kí n dù àbí ti sáfún ẹlẹ́ẹ̀kẹta àbí ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ lọ́la yẹ kí n dù àti pé gan-an láàrin ọ̀tún àtòsí gbogbo sáfù àti sọ pé agbọ̀n ọ̀tún nínú gbogbo sáfù ọlọ́lá jagun òsì lọ àti pé ọlọ́run ọba àtàwọn mọ̀láìkà rẹ̀ wọ́n á máa tọrọ kí àtìgẹ̀ẹ́ ọlọ́run máa ń ṣe kí àtìgẹ̀ àwọn mọ̀lẹ́kà máa ń tọrọ kí àtìgẹ̀ fẹ́ni tó bá wà ń sáfù alákọ̀ọ́kọ́ àti pápá gan fáwọn ẹni tó bá wà lápò ọ̀tún sáfù àti pé anabi sallallahu alaihi wa sallam nínú àdéhìí kan ó ṣàdúà fáwọn ará sáfù alákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀mẹ́ta kó tó wá ṣàdúà fẹ́ni sáfù ẹlẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kan ẹni tí anabi sallallahu alaihi wa sallam ṣàdúà fún lẹ́ẹ̀mẹ́ta ọ̀dájú òun ló yẹ kéèyàn darapọ̀ mọ́ yàtọ̀ sáwọn lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí sáfù kankan yẹn pé sáfù kankan kéé pé kí ló ṣe àwọn èèyàn láwùjọ tiwa tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn èyí mójútó tí ó ṣe wọn láǹfààní wọn èyí ṣe ń tọ́nà wọn bá ní kí wọ́n ṣe. wọ́n fẹ́ rí wọ́n máa ń wọn bá ẹ̀ta oró lẹni tí wọ́n mọ́sálásí wọ́n wá pọ̀ jọjọ nídìí ẹ̀fẹ̀ wọ́n pọ̀ jọjọ nídìí ìranù ẹ̀wọ̀ èèyàn ti máa kó jọ sí títí tó ń láwọn wo fíìmù tuntun tó jáde àbí rẹ́kọ́ọ̀dù tuntun tó ń rìlíìtì àbà síbẹ̀ là ń pọ̀ nídìí kàṣínà mùsùlùmí lẹ́sìn tó ń tọ́ pọ̀ nídìí gbogbo àwọn àrégbè báyìí síbẹ̀ là ń pọ̀ nídìí kàṣínà ẹ jẹ́ ká mójútó ẹ̀sìn wa táà ní àti tá a lọ́wọ́ ayẹ kọ́ máa dún sáfù alákọ̀ọ́kọ́ nígbà tá a bá ní kí gbogbo wa náà sojú kòkòrò ká dún sáfù alákọ̀ọ́kọ́ sáfù méjì èpè sáfù kòkò sí sáfù méjì gan sáfù kan náà ni láti bí ọgbọ̀n ọdún láti ń ṣe sọ láti mọ́sálásí tọ́ ẹ̀rọ sórí àwọn eléyìí ọ̀rọ̀ táwọn wí báyìí wọn bá ló ṣiṣẹ́ lọ́dọ̀ tí wọ́n tó ti sáfù kan náà ni wọn bá àpò tó dé wọn bá tètè dé sáfù kan náà ni wọn ò lè pé sáfù méjì tó bá jẹ́ pé ibi táwọn èèyàn ti máa pọ̀ ni tí wọ́n ti máa ṣe náà àwọn ẹni tó ń ronú káwọn òkú sórí àwọn eléyìí báyìí ta ni àti ta ló lẹ́tọ̀ọ́ láti dún sáfù alákọ̀ọ́kọ́ àwọn tó lẹ́tọ̀ọ́ láti dún sáfù alákọ̀ọ́kọ́ àwọn náà ni ulul torí pé àwọn ní máa jẹ́ ní àwòkọ́ṣe fáwọn èèyàn ẹni tó bá ti mara rẹ̀ ló ní mímà olùkọ́ ayọ̀ lọ kó tètè gbìyànjú láti máa bẹ́ẹ̀ sáfù alákọ̀ọ́kọ́ nítorí àyíbá àmà ìmáàmù gbàgbé wọ́n tún lè máàmù sí ìmáàmù ń ṣàṣìṣe wọ́n rán lè máàmù létí ìmáàmù ń ṣàṣìṣe wọ́n tún lè máàmù sí yàtọ̀ sẹ́ni tó ti pálá ìmọ̀kan afọ́nufọ́ra ni tí lè máàmù bá gbàgbé sí rákà mẹ́rin mẹ́fà wọ́n lè pé ẹlẹ́ẹ̀kẹta làwọn لا حول ولا قوة إلا بالله أولا حديث أبو مسعود رضي الله عنه وإن كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة ويقول استووا ولا تختلفوا فتختلف قلوبكم ليليني منكم أولو الأحلام والنهى ثم الذين يلونهم ثم الذين يلونهم رواه مسلم قال النبي صلى الله عليه وسلم lẹ́yìn ìgbà tó bá ṣe kọ́ àmọ̀tàn ó máa ń fọwọ́ pa èjìká wa tí ó fi rí i pé àdúródọ́gba èjìká tẹnìkan kò lọ wájú ju tẹnìkan lọ ẹnìkan ti àyà síwájú ju tẹnìkan lọ ànábì ó wò lọ bẹ́ẹ̀ yọ máa sọ pé ìsítẹ́rù ẹdúródọ́gba o wala takhtalifu ẹ má ṣe yapa o fatakhtalifa qulubukum kele yìí ọmọ ahùn kí ọkàn yín náà yapa liyaliyani minkum ulul ahlami wan nuha àwọn ẹni tó nímọ̀ tó sì jẹ́ ẹni tó ń pààyọ̀ ọlọ́run nínú yín ni wọ́n tẹ̀lé mi wọ́n tó tẹ̀lé mi tààrà sọmọlẹ́dì iná yẹn lò wùnà lẹ́yìn náà ní sáfù kejì àwọn tó pọ̀wọ́lé àwọn eléyìí nínú màtí pààyọ̀ ọlọ́run sọmọlẹ́dì iná yẹn lò wùnà ní sáfù ẹlẹ́kẹta àwọn tó pọ̀wọ́lé tẹ̀lẹ́ kejì nǹkan àwọn náà tó tẹ̀lé wọn àlè má mùsùlùmí ló gbà wá tó ṣe páànù tó sá fún méjì mẹ́ta mẹ́rin márùn kìí ṣe gbogbo orúwọ ògiri wa náà lọ yẹ ká bá ń sá fún alákọ̀ọ́kọ́ ó yẹ kọjá àwọn ẹni tí májàmú pé sí lára bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń wò láwùjọ wa nù tí wọ́n máa fi dúró tí wọ́n máa fi tàdí mẹ́yìn eléyìí náà ń bẹnu làákàyè ìgbé yẹn ti múra rẹ̀ fún ọmọ kí ó kankan ẹni tó sáfù méjì nǹkan kan ẹ sì ti lọ dúró lápọ̀tún ẹ má jẹ́ ká pọ̀tún ọgbọ́n máa yín lọ́wọ́ àwọn tó yẹ kó máa dúró sẹ́yìn lè máàmù ní tààràtà torí ìtumọ̀ sí pé gbogbo wa pátá àlè ṣe lè máàmù ẹnìkan náà ni ó ṣe lè máàmù àwọn ẹni tó ń ṣe lè máàmù àwọn náà láǹfààní yàtọ̀ sí pé àwọn náà wá sí náà àǹfààní tí wọn náà tún ní kí wọ́n jẹ́ni tí yóò máa ta lè máàmù jì wọ́n ni tí yóò máa ta lólobó tí òfin ní jẹ́ káṣí ṣe bọ́ sínú sọ́lá tí lè máàmù bá ti lè ká tó tó gùn dáadáa nínú ìdúró rẹ̀ gbogbo àwọn akẹ́sọ̀ láti yókù náà wọ́n kùn dáadáa o nígbà tó ka kí tó gùn ọ wà á kí òkú rẹ kọ́ ajọ́ kó kúrú jọjọ ó ní jẹ́ kí ìforíkanlẹ̀ rẹ kúrú jọjọ gbogbo àwọn nǹkan yòókù tó bá ti nù sọ láti ó jẹ kí gùn bí tó tó ké nù sọ láti ti ṣe gùn. nínú ẹgbàá láti ma'a Muhammadin فركعته فاعتداله بعد ركوعه فسجدته فجلسته بين السجدتين فسجدته فجلسته ما بين التسليم والانصراف قريبا من السواء متفق عليه وني مساكيسي البراء بن عازب مساكيسي صلاة النبي محمد صلى الله عليه وآله وسلم نبعت منه صلاة لي النبي mo wá rí pé ìdúró ànábì rògbò wà ànábì ìnáwó ànábì láti rògbò ìforíkalẹ̀ rẹ̀ ìjókòó rẹ̀ láàrin ìforíkalẹ̀ méjèèjì àti ìforíkalẹ̀ kejì àti ìjókòó tí máa jókòó tí ó bá sálámà àti jókòó tí ó jókòó lẹ́yìn ìgbà tí ó bá sálámà àti jókòó tó tún jókòó lẹ́yìn ìgbà tó sálámà kan qariban min as-sawa gbogbo ẹ̀ súnmọ́ kọjá bákan náà tí sọlá ti bá gùn gbogbo àwọn nǹkan yìí ó gùn tí ó bá gùn gbogbo àwọn nǹkan yìí náà kúrò muttafaqun alayhi alimami Bukhari àti Muslim ló gbé jáde. ní báyìí àwọn èèyàn kan máa ń bẹ tó yẹ kó àwọn nídìíwọ́ ìdíwọ́ àwọn òní jẹ́ kí wọ́n lè ṣe sọ láti gbọ́dọ̀ wọn bá ti ṣe ti pa wá láṣẹ torí pé wọ́n ya bí ọ̀nà àbí wọ́n jẹ́ni tó ṣe pé ìdíwọ́ kan bẹ pẹ̀lú wọn tí ò ní jẹ́ kí wọ́n lè ṣe ìjọsìn yẹn gẹ́gẹ́ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ bí àpèjúwe aláàárẹ̀ aláàárẹ̀ ní ìsinyìí báyìí wọ́n ń bẹ nínú àwọn àṣẹṣí tí ń bẹ nù sọ́ra tí ò ní rùn lọ́rùn láti ṣe aláàárẹ̀ lè má lè dúró aláàárẹ̀ lè má lè tẹ̀ aláàárẹ̀ lè má lè forí kalẹ̀ aláàárẹ̀ lè dúró ṣùgbọ́n ó lè má lè rùkú ó lè rùkú ó lè má lè forí àti náà ló ní onírìnàjò náà ní àwáwì òun náà nídìíwọ́ tó ṣe pé bóyá ìrìn àjò rẹ̀ ti rìn yìí ó ti mú kí àárẹ̀ ọmọ ṣe ní gbogbo oríkì ara rẹ̀ ìní tí ń gbọ̀rọ̀ra irú eléyìí òun náà nídìíwọ́ bẹ́ẹ̀ náà làwọn ẹni tí ìbẹ̀rù ń ṣe lásìkò ogun ẹ̀rù ń bà wọ́n wípé báwọn bá ní káwọn dúró káwọn ti sọ̀rọ̀ bóyá ọta àbájú máa ń bọ̀ ó lè ṣe déédéé bóòlù làwọn máa ti sọ̀dá torí ẹ̀ òfin ọlọ́wọ́n bá wa ó fi hàn pé ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n nílé ti sọ̀dá gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá ti ṣe ní ká ṣe nítorí pé wọ́n ní ìdíwọ́ yàtọ̀ sẹ́ni tí ò ní ìdíwọ́ ṣùgbọ́n kí ọlọ́wọ́n bá ó ṣe nírọ̀rùn fún wa wípé káwọn náà máa sin náà tó ń ti ìdíwọ́ tí wọ́n ní kò sí ẹ̀ṣẹ̀ lórí wọn láti sin náà tí wọ́n sin náà wọ́n bá ti ṣe gbà ìsìláàmù dí wọn lọ́nà táwọn náà ti gbà ládàá sí náà ìdí nìyí tó fi ní bẹ́ẹ̀ fi ṣe lágbára mọ́ nìkẹ́yìn náà máa sí náà sunna anabi sallallahu alaihi wasallam ti ṣàlàyé ó ṣe àlàyé yékè báwọn ni irú wọn sì máa sí náà ẹ jẹ́ ká wo aláàárẹ̀ aláàárẹ̀ ti ń ṣàárẹ̀ tó ṣe pé àárẹ̀ dà dùbúlẹ̀ ó ṣeé ṣe kọjá ipò lè dúró ṣe sọ̀rẹ́ ẹni tó lè dúró ṣe sọ̀rẹ́ ọ̀ràn yẹn ni kó dúró kò gbọ́dọ̀ jókòó sí o tó bá wá jẹ́ pé kò lè dúró ìjókòó ló lè jókòó àbí kò lè dúró láì fẹ̀yìntì àjẹpé kó dúró fẹ̀yìntì kò lè dúró fẹ̀yìntì náà àjẹpé kó jókòó tó bá lè jókòó yóò jókòó ẹni tó fi awọ ẹ̀dí rẹ̀ méjèèjì lélẹ̀ tó wá ká ẹsẹ̀ rẹ̀ ọ̀tún àti tòsì bọ́nú ara wọn eléyìí là ń pè ní atarọ́bọ̀ bákan náà ó sì lè jókòó nílùú jókòó dáhùn yóò jókòó láì fẹ̀yìntì tí ọba rọrùn láti jókòó láì fẹ̀yìntì adékòkò jókòó kọ́ fẹ̀yìntì tọ́ba wa ṣẹlẹ̀ yìí pé ìjókòó gan fi àlè ṣeéṣe kọ́fẹ̀ gbẹ rọ̀ tún lélẹ̀ tẹ́lẹ̀ yìí náà bá tún lé fún kọ́fẹ̀ gbé oṣù lélẹ̀ tí ọba tún ṣeéṣe fún kó fẹ̀yìn lélẹ̀ kọ́tàkàtà kọ́tàkàtà ṣùgbọ́n kó jẹ́ kí ẹsẹ̀ òun méjèèjì kọjẹ́ ohun tí ń wọ àlùkíbìlà kọjẹ́ kí inú àtẹlẹsẹ̀ rẹ̀ méjèèjì ọmọ wọ àlùkíbìlà tọ́ba wa débi rùkú nígbà tí ọba ti lé rùkú yóò máa forí rẹ̀ ṣàpèjúwe wípé mo ti rùkú báyìí yóò tún máa forí rẹ̀ ṣàpèjúwe pọ̀ ti forí kalẹ̀ báyìí àpèjúwe ti rùkú òní lọ́ọ̀lẹ̀ tó àpèjúwe ti forí kalẹ̀ yóò máa gbé lọ́ọ̀lẹ̀ lọ sọ́nà àyà rẹ̀ yóò tún ṣe máa ṣe nù jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ẹni tí ń sáré o yóò máa sin lọ́hùn yàrá máa sin lọ́hùn àárẹ̀ èsì àwáwí tó lè mú ni máa sin lọ́hùn lópin ìgbà tọpọlọ bá kọlọ̀ má dà wà lọ́pọ̀lọ́ rú ẹni tí ń sàárẹ̀ tó ti kó ti sàfẹ́kù làákàyè rẹ̀ òhun lẹni tó yẹ pé ká sin lọ́hùn ti kú òfin á wàá fi àsìkò yìí pàkíyèsí wa ọ̀pọ̀lọpọ̀ ọba míì láàní aláàárẹ̀ ńlẹ̀ tó ti pé ó ti wà lórí ìdúgbò láàárẹ̀ kìí sọ̀sùn méjì kìí sọ̀sùn mẹ́ta ìgbà míì gan ọsibítù ni wọ́n gbé aláàárẹ̀ yìí lọ aláàárẹ̀ yìí táyì tó ti di bí méjì mẹ́ta hàn ó lè jẹ́ pé ìńtẹ́ni tí ń tọ́jú rẹ̀ mójútó òun náà ní tó ti jẹ tó ti mu tẹ̀sí bá wọn sinra tẹ̀sí bá wọn nura ó ní kókó ní táwọn wà fún. wọ́n ti gbàgbé pé mùsùlùmí ni mùsùlùmí làwọn náà ikú sì lè wá ikú ń pa ẹni tí ó sàárẹ̀ ká tó pẹ́ ẹni tí ń sàárẹ̀ ru eléyìí torí ẹ̀ èyí tó yẹ kẹ́ kọ́kọ́ mójútó kẹ́ kọ́kọ́ mú gbọ́ lẹ́yìn tẹ́ bá ti ṣe ìmára fáláàárẹ̀ òun náà ní kẹ́ ẹ ṣe ìmára tẹ̀sìn fún lọ́nà tí ó fi wà nípò kò lè sìn lọ́ọ̀ yóò ṣe sọ̀lẹ́ gbogbo sọ̀lẹ́ kò gbọ́dọ̀ sílẹ̀ kò gbọ́dọ̀ pátì ṣùgbọ́n yóò máa ṣe lójú wọn bó ṣe lágbára mọ́ ó ṣeé ṣe kó lè dìde dúró láì fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó fẹ̀yìntì tí ò bá tún rọrùn fún kó jókòó láì fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó jókòó kó fẹ̀yìntì tí ò bá rọrùn fún kó fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ tí ò bá rọrùn fún kó fẹ̀gbẹ́ òsì lélẹ̀ tí ò bá rọrùn fún kó tàkàkà tó yọ̀ọ̀ta lè ṣèkànnì gbogbo ẹ̀ náà lẹ́yìn náà ìrókò àti ìforíkalẹ̀ kó máa forí rẹ̀ tàpéjúwe kí á ní tó lé ní eléyìí rẹ̀ tẹ́wọ́n àti kí bàbá ó kún káfíìrì tẹ́jẹ̀ kí ó kún káfíìrà tó fi ajẹ́ kí wọ́n sọ̀sọ̀ méjì lọ́sibítù wọn ò sí náà ọwọ́ ajẹ́ kó kù wọn lẹ gbé wálé irú irú ta wà nù ẹ̀yin náà dáhùn ṣe sọ láti sí lára ṣé mùsùlùmí náà ṣe sọ láti sí lára oṣù méjì bá kú èyí ṣe pé làákàyè ọ̀sàfẹ́kù rẹ̀ ọ̀sàfẹ́kù làákàyè ọ̀sàfẹ́kù làákàyè àti ètò táwọn ẹni tí mójútó ni ló jẹ́ kó kú ní ìsìn náà jẹ́ pé ó ṣe sọ láti kù kọ́lọ́ńdà kù kó jẹ́ ká tún bọ̀ tán ẹni tí máa ń sàárẹ̀ tọ́jà tó ní làákà ìjàmà ọ̀ràn yẹn sọ láti òkú lórí rẹ̀ ṣùgbọ́n ẹni tí ń sáré sí pé làákà ìtì ẹ̀ ti sọnù làákà rò sí lórí rẹ̀ tó eléyìí ọlọ́run ti mú sọ láti kúrò fún àtàwọn nǹkan ní ìgbà níbo láti wá rí wípé aláàárẹ̀ yóò ṣe sọ láti nídúró láì fẹ̀yìntì tí ó bá rọ̀ lọ́rùn kó fẹ̀yìntì nídúró tí ó tún rọ̀ lọ́rùn ajẹ́ pé kó jókòó láì fẹ̀yìntì tí ó bá rọ̀ kó jókòó fẹ̀yìntì tí ó bá rọ̀ lọ́rùn fẹ̀gbẹ́ lélẹ̀ gbé ọ̀tún lẹ́yìn náà gbé òsì خطوات tó wá kàkàkà حديث النبي محمد صلى الله عليه وآله وسلم wa في حديث عمران بن حسين رضي الله عنه قال كانت بي بواسير فسألت النبي صلى الله عليه وآله وسلم عن الصلاة فقال صل قائما فإن لم تستطع فقاعدا فإن لم تستطع فعلى جنب أخرجه البخاري عمران بن حسين ولما صلى النبي صلى الله عليه وآله وسلم نيجا تسقي جديدا من أمر òrògbó ń yọ nídìí mi so bóyá ní ti máa ti sọ̀rọ̀ ànábì ní máa ti sọ láti ní dúró tí ò bá rọ̀ ọlọ́run láti ṣe sọ láti ní dúró ajẹ́pẹ́sẹ̀ ń jókòó tí ò bá rọ̀ láti ṣe ní jókòó ajẹ́pẹ́sẹ̀ gbẹ̀lélẹ̀. bákan náà Imran ibn Husayn radiyallahu anhu ó tún gba ẹgbàá wá mi wá ó tún gba ẹgbàá wá mi wá. oníkàánà wọ́n ní ìgbà táà rẹ̀ ń sí فصف سألت رسول الله صلى الله عليه وآله وسلم عن صلاة الرجل قاعدا فقال إن صلى قائما فهو أفضل ومن صلى قاعدا فله نص أجر القائم ومن صلى نائما فله نص أجر القاعد أخرجه البخاري قولي مبيع النبي صلى الله عليه وآله وسلم ليه نيك بأسيس صلاة نيجوكو النبي واني téèyàn máa ṣe sọ láti níjókòó kọ́ lọ́mọ wípé kọ̀ lọ́lá bíi kó òun ṣe sọ láti nídúró torí sọ láti tàbá ṣe nídúró lọ́lọ́lá jù ṣùgbọ́n ẹni tó bá ṣe sọ láti níjókòó kọ́mọ̀ ẹ̀ pé ìdajì ládẹ́ ẹni tó bá dúró lò wọ́n gbà ó ẹni tó bá sì ṣe sọ láti lẹ́nu tó fẹ̀gbẹ́ lélẹ̀ ìdajì ládẹ́ ẹni tó jókòó lò wọ́n gbà ó ṣùgbọ́n ẹni tó lágbára láti ṣe nídúró kò kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ kò gbọ́dọ̀ fẹ̀gbẹ́ lélẹ̀ tàbá wa dẹ́kù nígbà tá a lè dúró eléyìí òkú tá a máa kà kí ó tá a máa kà nínú sọ̀láàtù á kà kí ó tá a máa kà tá a bá ti lè rùkú níbi tí ó ti yẹ ká rùkú orí wa lásán la gbé lọ́lẹ̀ eléyìí òkú tá máa wí àwọn adékèrè eléyìí tá máa wí ní rùkú o torí òfin ṣẹ̀rí àtúnṣọ yìí pé al-maysuru la yasqutu bil-ma'sur gbogbo ń tọrọ hàn kò gbọdọ̀ ṣubú dànù nítorí pé àwọn kan wà tí ò ṣeé ṣe fún wa àìṣeéṣe àwọn kan kò ní sọ èyí tó ṣeé ṣe di àwàdànù àgbọdọ̀ ṣàkíyèsí eléyìí báyìí aláàárẹ̀ ọ̀ràn yẹn ló jẹ́ o ọ̀ràn yẹn ló jẹ́ lórí aláàárẹ̀ wípé kó máa ṣe ìmára ṣáájú sọ̀rọ̀ pẹ̀lú mi tó bá jẹ́ pé ọba rọ̀ lọ́rùn láti ṣe ìmára fúnra rẹ̀ tí ọba rọ̀ lọ́rùn wọn ò bá ṣe tí omi tó bá sì jẹ́ nǹkan tí ó kó nira bá kò sí ní tó burú kọ́ máa ṣe tẹ̀yẹ́mù tí ó bá wá lè wẹ̀ kò lè fomi kò lè lómi kò sì lè lu ìpẹ́ ajá yìí pé ìṣèmára yóò kú òfun yóò sì máa ṣe sọ́láàtì bí agbára rẹ̀ bá ti ṣe máa. ǹjẹ́ tí aláàrẹ̀ bá wá jẹ́ pé wọ́n ti pàṣẹ irú rọ́bà máa lára tí ìgbẹ́ àti ìtọ̀ tó máa ń gbà jáde lára ara aláàrẹ̀ àti tún ní yóò ṣe sọ̀rọ̀ báwo ni òṣèlú àti sọ̀rọ̀ tó ń ti ọ̀rá ìgbẹ́ àtìtọ̀ lára. eléyìí jẹ́ bí ó ti ṣe jẹ́ fún ti òní lórí ètò wúdáhùn àbúṣọ bákan náà à ń fi àlè